fún àwọn. òní ìdòwú yìí ń bá ẹ sọ̀rọ̀. orúkọ mi ò ní owó mo lóògùn. jọ̀nù ọmọ fúnra rẹ̀. ọ̀pọ̀ mi dà. ṣé bí àwọn olórí burúkú egun tó máa ń yí àṣà rẹ́pọ̀ egun yẹn jáde kálá egun yẹn jáde láti inú aṣọ ẹ̀ máa pa ogun olórí burúkú á lè máa yẹ egun sáṣọ wẹ́rẹ́ ni. ó ti ń di èèyàn lóòlò. káwọn tó kàwé tọ́lọ́run kẹ àṣì tọmọ báyé ìṣe tó bá bá wa bí àwa náà máa bọ. kí ìmájì. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́dá kẹ́ bẹ̀rẹ̀ tọ̀ lásán lásán. ìyàwó tèmi ló bá bẹ́ẹ̀. tó kàn sí ni pé ká fún ọmọ wa lórúkọ grandma ẹ gbé ọmọ wa. tí orúkọ bá jáde lẹ́nu ẹ yẹn àgọ́ tó wà wájú ẹ ni màá là mú ẹ lórí. ṣé jésù ló ṣe kò mọ̀ ni ayé ẹ fẹ́ bàjẹ́ ni ta ló ṣe rà. are you are you normal? What's, what's your problem? How do you how, how can you just come to if it doesn't shake come by some some somewhere that you can see pé timber and caliber ó dẹ̀ ń wá

mama ṣe mí lóníṣẹ́ o. Eh. mama ṣe mí lóníṣẹ́ alájẹ ni kò ṣe mí o ọlọ́run ò àyè. That. kò sóhun tó lè lójú olúwa tí kò ní dẹ̀rọ̀ òwe. alọ́ba bá mi tàn mọ́lẹ̀ o tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ mi o. dákun tàn mọ́lẹ̀ sí jẹ́ Báwo ni? I'm fine, good morning. Good morning. Mm. Ó yá dìde, mo múra. One last good, Daddy ẹ̀ ló máa drop ẹ̀ ọ̀kìlẹ̀. Mm-hmm. Why now? Why ti dáàdì ò ṣe lè drop ẹ̀ ọ̀? Bọ̀ mú mi ẹ mọ̀ use kẹ́ máa gbé mi school. I understand that, but èmi ní meeting láàárọ̀ Oh gosh. Ọmọ ọkọ tó máa ṣẹlẹ̀, daddy kí dáàdì drop ẹ̀ off lọ́sàn-án, èmi ni màá wá That's a promise. That's a promise. Mm ara ẹ̀dẹ̀ dìde má Mark me. Dad is waiting for you. Dad, can you see? My mom is the best. How? She realized pé Mom will máa ń gbé mi school every day. Of course. Mọ́mí ò dé ever gbàgbé nǹkan mi rí. Ẹ̀kọ́ ṣoṣo tẹ máa gbé mi lọ sí school lẹ́ni ìsìn. Daddy, if I may ask, where is my school bag? Oh, baby, I'm sorry. Eh, Mọ́mí ẹ̀ náà ló ní right láti máa gbé school every day mm-hmm. because orí mi My màá lọ síbi iṣẹ́ here and there kì í dẹ́ ṣe torí tèmi nìkan torí everybody do you know that? Màá rò jẹ́ lọ gẹ̀ẹ́tẹ̀ fún Okay, Daddy. You know Daddy loves you? I love you too. olùgbèjà aráyé ọ̀kan gbòógì láàrin wa ṣé dáadáa la bá ẹ. dáadáa ni ṣé dáadáa lẹ́yìn náà dé ẹ ṣé ẹ kú gbogbo gbà ẹ wò ó ẹ nílé pẹ́ o kò dáàdì mi ò ní pẹ́ bọ́ síta ẹ tètè wá máa lọ ẹ wá máa lọ. dáàdì. Is that right? Love you too, daddy. Apá! Apá! Bọ́sibíṣọ́ ni wá ṣí géètì ni àwọn idiot inú kí ló ń ṣe bẹ́ẹ̀. yes daddy good morning sir Hey, eh, i'm happy to see you this morning sir and i want to inform you that it is a beautiful and brighter morning for you sir you shall make it more than you have been making it sir and i want to tell you something sir Our flower yìí ti dry daddy wọ́n ní ìdòmí. Oh, kí lọ bẹ́ẹ̀ pọn mi kí n máa dá sí tàbí. mo kàn ní kẹ́ empower mi ni i will fetch water myself tí the gate is open. ẹ padà dé láyọ̀ àtàlàfíà sàn mo kàn ń fi òyìnbó mo fi ń practice àwọn nǹkan tí mo ti gbìyànjú àti kọ́ nísàlẹ̀ yọ community grammar school. yes daddy and don't forget my beautiful popcorn at Salolo roundabout. my baby, the holy priestess in our building, Mrs. Auntie, Doctor, First Lady, Reminis, Remilekun. Ọlọ́run, àbí bí ẹni pé kí n mọ́ padà lọ Ọ̀yọ́ mọ́. Kọ́mpáǹdì kan máa ń pàwá mi. Mo lọ Ọ̀yọ́ mi ò lọ Ọ̀yọ́ o, àwọn mo fẹ́ lọ bá lé lẹ́yìn bọ̀dà support wa, bóyá kẹ́ ẹ̀ ń follow mi. èmi ló ni mo fẹ́ sọ fún ẹ pé gbogbo company tí bá ti gbé proposal sí kó má débẹ̀ ah ó ti yé mi ẹ̀yin ti ti gbé CV débẹ̀ wọ́n ti ti fẹ́ yín iṣẹ́ àbí inú ti yín ti ń dùn ṣé wàá rí inú ẹ tó ń dùn yẹn mo fẹ́ sọ fún ẹ pé very soon wọ́n á bẹ̀ ẹ́ sunkún ṣé orí gbogbo àwọn tó ń bẹ̀ yọ yẹn wọ́n á bẹ̀ ẹ́ ké mo ń sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ o màá fi yí ẹ Jídé stay away from my business and my family this is my last warning for you good day. Jacob alájọ ẹ pẹ̀lẹ́. Eh, ẹ má bẹ́ẹ̀ mi lè ẹ lọ́ọ́ má bàtà mi jẹ́ kí mo wá káàkiri ṣé mo fẹ́ kò ah, fi ọ̀rọ̀ mi ṣẹ́. òun ò eh, pé bóyá ẹran ra yín ṣe. ìmọ̀ kan wọn mi ń datọ́ ọ̀rọ̀ dálẹ́nu tí èyí tó ń wá sọ tó fi ń datọ́ ẹ̀yìn wá bá mi sọ dáadáa kí lè gbọ́ <laughs> ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ àbí ṣe rí yín jọ bẹ́ẹ̀ dé wa ayé àti ajígbéda a pè yín four days to birthday fóònù yín ríngì àkùtì ẹ̀ ríngì ó kú ni ṣe ló kú pátápátá ẹ eh, eh, wá rówó repo tí ẹ máa fi ra yàtọ̀ sí jẹnẹrétọ̀ mí ẹ̀ jẹ́ bá tiẹ̀ ní jẹnẹrétọ̀ àwọn sẹ́ẹ̀tì máa ní I pass my neighbor ẹ̀yìn ní kankan. Eh, ẹ máa bínú máa kẹ́dẹ̀ máa wo nǹkan tí ń change power. Oh. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí máa ọlọ́run ti ṣe mọ́tò tuntun kí wàá ni mo kí ni mo kí ni mo ń rọjú tí mo kọra fún. mọ́tò tẹ́lẹ̀ rádà. ẹlẹ́sẹ̀ mẹ́fà mọ́tò gangan tẹ́lẹ̀ rà tẹ́ni kí wàá wo ń ta mọ́tò tí mo rà ní kẹ̀kẹ́ napep. ìdá ẹgbẹ́ mi dìde láti gbé mi ìwà wo nígbà ìràwọ̀ mi. torí tí wàá tó ṣe èrè ṣọ́ṣára ẹ̀yà ká má jẹ́ ti ọ̀rọ̀ sọ sí ẹ o. ọmọ mi ti yé mi èmi náà ni mo yé dáadáa nígbà tí mo bá wọn. ẹ wá gbé mi nulẹ̀ ẹni kí wá wo mọ́tò ṣé mọ́tò lélẹ́yìn ni síbẹ̀ ẹ ti nà fẹ́lẹ́fẹ́lẹ́ fẹ́ jẹ́ kó jẹ́ mi ìgbà ẹ ra kẹ̀kẹ́ márúwá o àbí kẹ̀kẹ́ náà fẹ́ bu o kẹ̀kẹ́ ló ń pè kó ń ṣe mọ́tò máa fi ẹ̀kúnlé wá gbé gbàdú fún ẹ tó bá gbé ẹnu burúkú sọ̀hún adójú ti ní ọmọ jọ kí ni mo ṣe fún ẹ gangan kí ni nǹkan tí mo ṣe fún ẹ gangan náà nǹkan tí mo ṣe fún ẹ gangan ẹ̀ṣẹ̀ tí mo ṣe ẹni mo fẹ́ kó ṣàlàyé fún mi. sa. mọ mi àdúrà náà lè máa kọ́ntínú láti máa gbà fún wa ẹ̀mí mi tí ó ra kẹ̀kẹ́ na pep ó máa tún ṣe ra káyìí tẹ́yìn expect yẹn lágbára lọ tí ò ní pẹ́ lágbára lọ kò burú èmi yàn lò ó ṣe bẹ́ẹ̀ máa fi máa fi máa kó èrò ni eh, mm, mm. owó orí lè máa fi pa mm, ẹ ní dààmú lórí ẹ ẹ pẹ̀lẹ́ kù náwó ẹ ṣe o jọ tó bá yẹ pé bẹ́ẹ̀ gbọ́n ẹ ṣe ìyàn rẹ̀ àṣé mi ò bá dájú báyìí lọ. bá mi bèrè lọ́wọ́ mọ́mì pé ṣé a lè repo rà nítòsí mi báyìí. mọ́mì ẹ jọ̀ọ́ ibo láti lè ní epo rà ń bí báyìí. Eh, epo ti tán nínú kẹ̀kẹ́. àmọ́ ó mú mi o ah, ó gọgán ni o mọ́mì wá iná. bí mo fi tí mo ti rí ẹ o ah jọ̀ọ́ bínú wọ́n rán ẹníṣẹ́ òpònú wọn náà dẹwà jẹṣẹ dìdìrì fún mi ṣe máa gbé gbájú fún ẹ ṣé bẹ́ẹ̀ bọ etí dùn mí mi ìgbọ́ tó sọ ni ó dẹ̀ níṣẹ́ iṣẹ́ ọ̀dẹ̀ ó dẹ̀ ń jẹ fún mi. it's okay mom ẹ jọ ẹ̀yin àti ìdíẹ ẹ bá mi tì síwájú torí kò. àwọn bá ti fún mi ẹsẹ̀ bóyá kájọ fọwọ́ rántí mi wájú kó kó tẹ̀. mo ti tẹ̀ wọ́n lọ́mọ mo ti tẹ̀ wọ́n lọ́mọ ẹ má lọ rí ọ̀rọ̀ ẹ má lọ rí ọ̀rọ̀ wọ́n á pàṣẹ ìmúra àwọn ọmọdé fún mi báwo mo ṣe kó báwo mo ṣe rìn. Ìwọ náà yọ ọsẹ fún náà. Ẹ náà èyàn kí yọ ọsẹ fún kẹ̀kẹ́ tó bá tó. Ìtúkẹ́ ṣé ìwọ náà ti fẹ́ máa bú mi nílé bí? Ní kíni? Ní kíni? kò sóhun tó lè lójú olúwa tí kò ní tẹ̀rọ o. ṣe gbọ́ yorùbá mọ́. Ah, ọmọ yorùbá ni mí. Ah, good olúwa ṣe ẹ̀mí ọlọ́run rán mi sìn yín ẹ̀mí ọlọ́run ní kí n kí yín wọ́n ní ṣàlàáfíà ni. àdúpẹ́. olúwa ṣe ẹ̀mí ọlọ́run ní kí n béèrè lọ́wọ́ yín pé kí ló dé tẹ̀ jìnnà sí àdúrà púpọ̀ ìbá dára tó bá ṣeé ṣe fún yín àtẹ̀yìn àtọkọ yín kẹ́ ẹ sọ àdúrà di oúnjẹ kẹ́ ẹ máa gbàdúrà láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. ayé ayé mo bẹ̀bẹ̀ o ayé ayé mo bẹ̀bẹ̀ o. díẹ̀ báwo ni ṣo bízì ni. instagram ṣé kò sí. kò sí lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ọ̀sán. fẹ́ oh, í fẹ́ sọ. ẹ̀yìn tó ṣe yìí. Ọlọ́run so many levels and it's very important pé pé káàrin ní Ọlọ́run ní ká máa gbàdúrà at all times. kò All right. ó yẹ kó mọ̀ pé àdúrà tá à ń gbà nílé yìí ó pọ̀ gan èmi tó jẹ́ pé tí mo bá ń wẹ̀ lọ́wọ́ ní bedroom mo máa rí ti máa ń kọrin ti máa fi yin ọlọ́run ìwọ ogun máa ń sọ fún mi pé ariwo tí mò ń pa pọ̀ tí bá wà nínú mọ́tò bí àmọ̀ ń drive mú máa tún pray máa máa fi yin ọlọ́run náà. mi ì bẹ́ẹ̀ jìyà ṣọ̀rẹ́ nǹkan tèmi bẹ̀rẹ̀ fún pé káàdédé dedicate time fún ọlọ́run èmi ò ní ká time tá a fi ń ṣe nǹkan míì ká fi máa yẹ ọlọ́run lò now when you're in the shower tó ń wẹ̀ ọ̀rìn sọ́nà àbí tó ń drive tó wá ń gbàdúrà sọ́nà did this create time yìí fún ọlọ́run kó gbàdúrà kí ni. you get it wrong sórí ọlọ́run torí ẹ̀ hmm. kò mọ̀bi kan èèyàn ò ti lè pray o hmm. gbogbo nǹkan tá à sọ every minute lọ́lọ́run ń gbọ́ so èèyàn lè máa ṣe nǹkan lọ́wọ́ kọ̀ọ̀kan ẹ̀kọ́ lọ síbi ọ̀dọ̀ ọlọ́run tó bá pray ọlọ́run ń gbọ́ kò sí nǹkan tọ́lọ́run ò kì í gbọ́ ọlọ́run ò yọ ayé kan lẹ́ẹ̀ bí la gbọ́dọ̀ ti pray bí la àti kì í pray náà. kò má gbàgbé wípé ọlọ́run wa ọlọ́run mímọ́ ni ibi tó bá dẹ̀ ti mọ́ ló yẹ ká ti máa gbé. ok kí n débì kan kí n fẹ́ jẹun sí mi lórí lè pray ń bẹ́ẹ̀ ọlọ́run máa ń gbọ́ àdúrà gbogbo nǹkan tá à ń ṣe every minute lọ́lọ́run ń gbọ́ náà. ọ̀rọ̀ ẹ yé mi àmọ́ mo fẹ́ jẹ́ kó gbọ́ tèmi. kí gbọ́ tiẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti bọ̀ ẹ̀ màá tún máa tẹ̀ ẹ́ ládùúrà. Hm? ní déètì wedding ni ọ̀rẹ́ mi. ṣé fourteen or fifteen kan ni fifteen. Mm. almost. Mm orí ìtàn tí mo rí ni. kí ni ẹ. o rí wedding shoot tó ṣe. Ah, nomi èrè lèèyàn jọdá àwọn ni mo rí o hmm. ó ga jù very nice ṣá. olùgbèjà aráyé àkàndá ènìyàn arẹwà obìnrin àfọjọ gbogbo dára bí ogun ṣé dáadáa ni mo bá yà dáadáa ni ṣe dáadáa ni ìwọ náà wá bẹ́ẹ̀ mi náà ṣe wà dà mò ń bọ̀ kí n ṣe ọ́ láàyè jù. mo ṣe wrong way wrong way ní ṣe fàájì. ṣé màá rẹ̀ jẹjẹ. fílẹ̀ ò tún kọ̀m̀pléènì. mi kọ̀m̀pléènì kan rárá fílẹ̀ mi tó wà. ìyàpọ̀ tó bá yá ń sìn laptop. tó bá bèrè fún mi laptop a máa rà fún náà ni. náà ìwọ ló not me. Hmm. báyìí kò ní fẹ́ ra Brazilian yẹn bá mú owó béèrè mo mm. ah, no àṣẹ ayé ìná àṣẹ mi ni kí wọ́n máa stress ara ah, mi ní laptop náà. olùgbèjà ọjọ́ ń gorí ọjọ́ òòrùn ti ń kan àtàrí ọjọ́ ìdájọ́ bàbá rẹ èrè lóbìnrin jẹ lábọ́jà o tí bá ṣiṣẹ́. arábìnrin kí ló ń wá látàárọ̀ tó ń forí jago. mo ń wá ìgbín mo ti ṣábí méjì kan sí bíbá yìí àti ìjàpá àti ejò wọ́n ti máa ń wọ́n máa ń rìn dáadáa kọjá ní inú bíi wọ́n mú un wá. àìláròjinlẹ̀ èèyàn máa darí wọn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó sọ yìí ejò ègbé àti ìjàpá ìran wọn máa ń fà ní gbọ́ o tí ò bá múra sí ọ̀rọ̀ ara rẹ àti wọ́ àti àwọn ọmọ rẹ àìfàìmọ̀ kí ìran yín má fà o. wọ́n ní iye kan alábàáhùn kò ju amẹ́ta iná lọ èmi àtẹ̀yin méjèèjì ìtorí ẹ̀ ni mo ṣe pè é èmi dẹ̀ ní bílíìfù kan pé àwọn èèyàn kan máa ń sọ pé àlágọ̀ èmi kan máa ń wò pé àlá stupid àlá ò rí o ìyẹn ń gbà mí gan nǹkan tí ọ̀rọ̀ kò tó sùn lórí o máa ń rí àmọ́ màá mi máa ń sọ fún mi wípé nǹkan tí ọlọ́run bá fẹ́ kéèyàn rí i ló máa fi ń hàn yàn lójú àlá èyí tèmi ṣe wá pé ngangan nìyẹn pé ṣé kò sí fáwọn fà kankan láàrin ẹ̀yin àtàwọn ọkọ yìí. fáwọn fà bíi tí ìjà. ẹbí misunderstanding. ah no no ọlọ́run má jẹ́. o ní problem kankan pẹ̀lú ọkọ yìí. àtọ́ ọ̀ma. mm. ó ti yé mi ó ti yé mi èmi tí mo bi tọrọ ti wọ́ wá. omi darí lé yọká á jẹ́ pẹ́yìn làlà ń bá wí. torí ìyá àgbà tó understand I have told you times without number wípé ọkọ ẹ̀yìn òun kọ́ lọ́lọ́run yàn fún ẹ látọ̀rọ̀ he is a problem to your life ṣùgbọ́n ò lọ́rọ̀ gbọ́ ò lọ́rọ̀ mọ̀ àwọn náà wà àwọn ọmọ wọ ẹ wo wò síra yìí àrùn ojú ni ọmọ yìí kò lè jó òun kí ló yẹ fa wàhálà nígbà tó ń rí jẹ tó ń rí mu tọkàn wọn balẹ̀ ṣùgbọ́n sórí mere looking at ọkọ ẹ̀gàn láti òkè nísàlẹ̀ wàá ti mọ̀ pé gbogbo gbèsè ayé ẹ̀ ìṣẹ̀dá ẹ̀ bíi bíi kíyàn máa fà bí ejò bíi kó máa wọ́ bí ìgbín bíi kó máa kó máa rápálá bíi ìjàpá bíi kó bíi adágún bíi kó dúró sójú kan omi adágún dẹ̀ máa ń rùn ni agbègbègbè kò gbé afà kò fà awọ kò wọ ó ṣàwà lójú kan ń bẹ ibẹ̀ ni wọ́n á lọ fẹ́ takú sí nídìí ìjì ayé ẹ̀ wọ́n á mú wá wọ́n bíbélì gan sọ pé don't be easily yoked don't be easily yoked with problem with unbeliever unbeliever is problem as far as I concerned ṣùgbọ́n wàhálà yẹn lù ọ́ nígbà fẹ́ yóò kí ara ẹ̀ mọ́ kò yé mi o níbi tí ìfọ̀kànbalẹ̀ wà ìwọ ọ̀fẹ́ fọ̀kànbalẹ̀ wàhálà àti ìdààmú ní fẹ́ yóò kí ara ẹ̀ mọ́ kò yé mi fún ẹ ní tèmi ṣe ní kí n pè é nìyẹn. tó bá kọjú sí ẹ kó tá tó bá kọyìn sí ẹ kó tá tó bá kù wọ nìkan kó tẹ́rù ara ẹ̀ pa ìdìtọ́jú bẹ́ẹ̀ lọ I've said my bit. báburú ẹ sọ̀rọ̀. ta ni mo ṣe mi ò mọ̀ ta ló ń bínú sí mi mi ò mọ̀ o. No. Are you really experiencing any problem? Ṣé kankan ń ṣẹlẹ̀ láàrin ìwà àtọ̀kọ? Ẹ́ eh? kò sí kankan tó ń ṣẹlẹ̀ láàrin ìwà. Mama ìwọ lọ́rùn ọba ọlọ́run ọ̀gá ògbó ìpolówó ẹ̀fọ́ ìwọlọ́gbọ̀n tó ta béèrè kó má fi fún wa èmi kò sáyọ̀ mo ti wá sílẹ̀ lọ́wọ́ ẹ báyìí àwọn èèyàn tó ń gbòdì sẹ́mi àtọkọ mi tó ní pé àlérí bá ti ṣe àlérò náà gbégbá ọlọ́run wá pa ọkọ mi wá pa sókè ju bó ṣe wà náà ó ti sún mi ìyá yìí ti tọ́ gẹ́ yóò lẹ́nu mi tí mo lè pè pé lẹ́yìn wọn lọ́rọ̀ ọmọ Jésù Kristi ó ṣàánú fún mi lọ́dọ̀jú àdúrà tèmi àti Jacob ọkọ mi wọ́n ti rò wá pé wọ́n ní àwọn oníyàwó alájọ gbogbo àjọ tọkọ mi gbà yóò ti sùn ní wọ́n fà mí ògùn ọ̀ nínú ayé mi àtọkọ mi bá mi bùkún sínú ìdílé yìí Ọlọ́run ọba ṣàánú fún mi olùfọ̀mí ọlọ́run má dojú àdúrà sí mi mo ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ṣe fún mi ó ti sún mi jésù kristi ọlọ́run gbàdúrà mi gbàdúrà mi wá fòfò inú ilé yìí wọ́n ní mọ̀lẹ́ nínú ilé yìí wọ́n lọ́rùn gbàdúrà mi má dojú àdúrà sí mi. alájẹ ni kò ṣe mí o ọlọ́run o àyè. bó o ní mọ́mí kọ́ ok ṣọmadájọ́ lẹ́ni ọ̀rẹ́ mà ọ̀rẹ́ ọ̀rẹ́ ó dọ̀la nìyẹn. mọ́mí pa mí lẹ́rìn-ín. mọ́ mi pa mí lẹ́rìn. mọ́ mi pa lẹ́rìn kọ́. ọ oh, sílẹ̀. ok a máa ra lọ́la nìyẹn ó dáa sọ fún ọ pé mo wá o. ẹ eh, ẹ eh, eh, babaláàjọ báwo ni iṣẹ́ wa pa. sẹ́yìn náà wà. èmi náà wà ìgbìyànjú àti wà àmọ́ ní bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí iṣẹ́ ojúmọ́ ni mò ń ṣe ó máa ń rìn mí náà kémi náà máa dájọ́ àmọ́ ẹ̀rù ló ń bà mí. kí ló ń bà yín lẹ́rù. àjọ aládàákó tí à ó kàn mí báyìí lọ́sọ̀pájọ túká. a jẹ pé ẹ̀yin lè fẹ́ kó last nìyẹn ẹtọrọ máa ní ẹni tí àjọ bá torí ẹ̀ dàrú òun ló ń kó last àjọ ẹ kó wá ń ṣe àjọ aládàákó lè mí gbà àjọ aládàágbà àti àjọ aládàáfún níbi mo fẹ́ pùtì yorùbá yẹn. Eh, nǹkan tèmi kọ́ ní ìdí pé ṣé owó tèmi safe tí n bá dájọ́ sí mi. of course owó yín safe báwo lẹ ṣe jẹ́ sí mọ̀mí pàmílẹ́rìn. Ah, àwọn gangan ló ròyìn yín fún mi. níwọ̀n ìgbà tí wọ́n ti ròyìn mi fún yín ẹ ní láti ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rù àbí máa bèrè lọ́wọ́ mi mọ́. Eh, ó dáná eh, kí ni ìgbésẹ̀ tá a máa gbé wa. first step ẹ máa gba káàdì. Hmm. yes so card first hmm. then èyí tí agbára yín bá wá gbé láti máa dá. bóyá kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí one thousand iṣẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. dò kò ṣe sí i ó dọ̀là tẹ́ bá ti wá má ti. ẹnu kùnà amáyéra lọ́la kẹ́ take care. ok all right. Ah! Mami, ẹ má bínú màmú fọlọ́run jẹ bá yín. a irọ́ kò tó yẹn kò yẹ kó kí mi kí n má bínú gba tí mi ò ṣubú a irọ́. ẹ má bínú mi ì lè mọ pé mi wà níbà yìí ni mo mọ̀ tàbí sí i. àti pé ojú ọ̀nà làwa méjèèjì tẹ̀ jọ ń gbà mi ò bínú bàbá mi a ò ṣe mi ò bínú. ẹ wò ó jẹ́ kí n bá yín wá kí n kẹ́tì ẹ̀ fi ṣe tàbí sẹ́wọ̀n kí n kí n dé mi ò kí ń ṣoníbàárà èlò ló ló lọ́wọ́ tó ní kíkọ́ ní tiwa kọrin fún ẹ mi ìgbégbá oúnjẹ déwájú ilé ẹ̀ nǹkan tí mo kọ̀ rí nípa aṣọ yín ti dọ̀tí mi ìbẹ̀mọ́ bí tẹ̀ ń lọ mú ṣòwò pé kí n fún yín ní owó kẹfì lè ṣe taxi débi tẹ̀ ń lọ. ó dá mọ́ ọ̀nà ìdá ẹ̀ òun náà tètè wá máa lọ. ó dá bàbá mi ìwọ tètè máa lọ́n tì ẹ̀ ọlọ́run aṣọ ẹ̀gún lẹ̀ ọ́. ẹ wọn. I was out. Báwo ni? Báwo ni ẹ̀gbọ́n sà? Ẹ̀rọ sà? Ẹ̀fọ́ àtàrà sà? Báwo ni díẹ̀? Ọ̀ní. Báwo ni ṣé wa ókè? Wà kí ló wá dé tó pẹ́ dé láti fi ṣẹ́? Tí wọn náà Of course and again nǹkan kan máa ṣẹlẹ̀ lé mo ń lọ ní somewhere area ìgbéda ẹ̀ mo wá rí pọ́tò kan mi ò mọ̀ aṣọ mi wà níbẹ̀ mo wá ta mi sí woman kan báyìí lára tó bá rí bí woman yẹn ṣe ń bá mi sọ̀rọ̀ wàá rò pé ju omi tí mo ta sí lára lọ. gbogbo bí tí ẹ ṣe. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. thank you gbogbo bí tí ẹ ṣe ń bẹ pé. lóde ah, lóde. Babajide kí ló dé Babajide kí ló dé. náà mo gbé Babajide láì wá pọ̀ àpòlẹ́pà Babajide Babajide ìmọ̀ owó kúkọ mi kí ló ṣẹlẹ̀. Babajide Babajide. bàbá ẹ má yẹ kí n mọ́fọ́ ẹ má yẹ kí n mọ́fọ́ ẹ jọ ẹ bá ń pín ẹyin tó wà lọ́wọ́ ẹ jẹ́ ká jọ pín ẹjọ́ fẹsànù mi ọ̀rẹ́ mi ni wọ́n máa bá mi pín ẹjọ́. Ibrahim Yekini tẹlẹdi icon ó tún dé ilé ìgbóná retire tí ó da jìnnìjìnnì bólẹ̀ yàtọ̀ òjò láyé gẹ̀rẹ́ rẹ̀ ló yọ ayé tó lẹ́ni tó fẹ̀ fún tó lẹ́ni tó fún mọ́. being under because I love you. mo ṣe kàláyé ọlọ́ngàn gbọ̀ torí ọmọ náà kúkú mo ṣe ń ṣe wàhálà mi kì í nígbà táwọn ọmọ tèmi ò ṣoríire kí ló dé tọ́ mẹ́lòmíì fẹ́ ṣe yóò ṣe wá pé ọmọ tèmi ọmọ sórí ire kọ́mọ ẹnìkan wá ṣe. sinimá titun òjèláyé gúnugún ló gbẹbọ ìsàlàyé àkàlàmọ̀gbò ló gbà tó di ọ̀run òjèláyé a movie written and produced by Ibrahim Yekini Tele the icon directed by Ibrahim Yekini Tele àti Tọ́pẹ́ Adébáyọ̀ starring Ibrahim Yekini Tele Fẹ́mi Adébáyọ̀ Tóyìn Aláùsá Ibrahim Chata Latif Adédìméjì Bùkúnmi Adésínà Kọ́lá Ajẹ́yẹmí Bọ́sẹ̀ Akínọlá Razak Ọláyíwọlá Òjó Pagogo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun òjé láyé subtitled in english ó ti jáde sórí vcd nìkan marketed and distributed by epsilon movies production arena market Oṣòdì lagos tókìmọ̀ platform five integrated services àti ten ten pictures nigeria limited lámì arena Oṣòdì tó ń distribute jákèjádò sinimá titun òjé láyé owó ńlá la fi yà ó kọjá àfẹnuròyìn ó ti jáde ẹ̀ tètè lọ ra ti yí o. papapapa akumalaki tɔ atsɔ. ṣé wo nìkan ni màá kọ́kọ́ la ni láì mọ iye obìnrin tí mo ti lá mo dẹ̀ lá dànù tí mo dẹ̀ jẹ pé mo lá wọn lá mo dẹ̀ tú wọn dànù mo dẹ̀ wọ́n ká tí o sì kankan tó ṣe mí wọ́n ti wá dé òwò ló fẹ́ há mi lọ́fù ó tó bẹ́ẹ̀. àìfẹ́ra wọn tó lè gbógun àti wàhálà àti àbújá ní ṣé o ti gbàgbé kó fún mi lórúkà ni. òrùka náà dà kí wàá di kúrò yẹn ti dà ìyàwó yàtọ̀ sí ẹni tó kọ́ ìyàwó àwọn nílá ó dùn. rírun ó dùn. mo fẹ́ láàyè mo fẹ́ láàyè. torí lílù tí ẹ ń lù yín ó dá mi lójú mo sì mọ̀ gbangba wípé bí wọ́n ti lù ọ́ náà ni wọ́n ṣe ìyá ọkọ lálùbọ̀. àwọn ah, lù wá. tuutuutu ọtún bẹ̀tì april ìwọ ò lọ. nìgídìgí nìgàdìgí èmi ò lọ. kẹ́nẹ̀ ìwọ ìwọ ni ìwọ ni ó sì máa la nǹkan mọ́ kí ló ṣẹlẹ̀. ọwọ́ mo fi kàn. ṣé ìwé tiẹ̀ rí ìdìmú dùn sọkí sọ ń bọ́ lọ sọsọsọsọ ọmọ tẹ mo ṣe wà yín lókun o kò sẹ́jẹ̀ lára mi mọ́ o bóyá kò wá mọ́ lọlé o. rọjárí. kẹ́nẹ̀. ní fi ọ̀lẹ́ yín nra ìlẹ́jẹ̀ la mi ò ṣe sọkí sọ olóògùn ìlú waste blood o ìlú rádàrádà tó ń bá káàkiri lọ́njọ́ mẹ́ta kò lè tó kí ni fẹ́ rí o. ọ ò rí dáadáa ni. three weeks six days. mo ti lóyún. fún ta ni. fún wọn náà ni. kíni fún kíni. ṣé bó o ṣe wà yìí ìwọ náà lè bínú fún mi. ọmọ wa dáràn ọmọ wa dáràn sẹ́ran kó ṣe nìyàn fúlàní kọsẹ̀ ẹ̀jẹ̀ ń yọ ṣé santa bọ́ndù tiẹ̀ náà ń plan wedding bó ti wà yìí. ó dà mo ti wá gbọ́ kágbà pé mo ti fún ọ lóyún báyìí kágbà pé mo ti fún ọ lóyún mo ti accept dákun sáwọn tí wọn fẹ́ mi fún re táwọn ṣépè fún mi nílùú tí mo wà yìí tí mò ń bọ́ family àwọn máa lọ fi ọ̀ràn pé wọn mo fún lóyún àbẹ̀wọ̀n tí wọ́n fi àdúrà sí mi wá sẹ́kọ̀ọ́ tí mo wà yìí pé màá rire ń bọ̀ màá mú wọ lọ màá sọ fún ọ o rí bí mo ṣe ń o rí bí mo ṣe ń wù ẹ́. fún kíni. ìgbà tó ń ṣe tó ń la hán tó ń tó ń dùn mọ́ ẹ tó ń dùn mọ́ ẹ. ìgbà tó wá nù tẹ́mi àti wá pílánì pé yóò doyún tó wọlé ẹ pé ó dà tí etí bá ń dùn sójú ẹ fọ ni inú ilé yìí nìsín èmi nìkan mo wà nù bí ìyàwó ọgọ ògbádùn ara wọn ọgá gangan wà lórí ààrẹ tírí mọ̀ ntiré tí mo ti gbowó oṣù gbẹ̀yìn wọ́n ti ń gbọ́dọ̀ káàkiri. ẹ ní ọkọ mi ní ọkọ mi ò mo bá ti gba oyún ni dandan ni mo gbà pé oríire ńlá ni fáwa méjèèjì. mo gbà pé èmi kan dákun kí wàá ní nǹkan tí ń fi ń sìn o kí nìkan tó ń gbìyànjú àti sọ̀rọ̀ yìí bàbá ọmọ ni. ìwà títa ní di bàbá ọmọ èmi ọ̀fẹ́ bàbá ọmọ ọkọ ọmọ kankan jọ̀ọ́ nítorí tọ́ lọ́wọ́ ọba èmi àti ẹ̀ àjọ ní contract tó yóò dòwó so therefore terminate the appointment. ta ta ta terminate. ẹ ẹ terminate kọ terminator ni kémi terminate. ìwọ ṣeré o. àbí mo ti ta ni àbí mo ti ta ni eléyà ayọ̀ abara títí ni ó dẹ̀ máa bá mi kalẹ̀ ni. kó bá ọ kalẹ̀ kó wá bá ọ kalẹ̀ sọ́dọ̀ àwọn fámìlì. ó máa bá wa kalẹ̀ ni àwa méjèèjì àwa méjèèjì kódà ìbejì ni màá fi bí fún ẹ. ìbejì láti bọ́ sí bí bọ́ sí bí ìgbà tó ń dùn mọ́ ẹ̀yẹ o ó sẹ́nu ṣọṣọṣọṣọ ó kì í bọ́ ọ̀rọ̀ tó wọ́n máa bí ọ̀rọ̀ tó wá sí àpàtẹ́ǹtì. òfin mi lè ti bí báyìí. àìsàn ló jẹ́ tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ lọ. látìgbà tí ẹ ti ń wá síbí báyìí mo rí gbogbo ìṣesí yín àti wá yín mo dẹ̀ rí pé ọmọ Yorùbá ní ibi ti tèmi náà ìdí nìyẹn tí mo fi ní pé kí n sọ fún yín pé ṣé rí mẹ́díkálì kò yẹ kí n fún yín ní àdváìsì yìí ṣùgbọ́n nǹkan tó ń ṣe ọkàn yín ó ti kọjá nǹkan tá a máa sọ pé kẹkọọ bí wọn sódì bẹ́ẹ̀ kẹ máa náwó kẹ máa ṣe wàhálà ṣe understand mi ìbá ní pé kẹ ti ẹsẹ̀ ilé bọ̀. ẹsẹ̀ ilé kẹ sísá mi bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ilé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ̀yin náà mo dẹ̀ mọ̀ pé ẹ máa understand nǹkan tí mò sọ fún yín ṣe understand. àlàáfíà ṣe kókó àrùn tí ó gbòòrò owó máa fi kọ́ ọ̀fà ayé kí ló ṣẹlẹ̀ kí dókítà sọ ọ̀dọ́ náà mo bọ̀ so the same tìtọ́ sọlọ́dà hospital òun náà ló tún sọ fún wa ń bì báyìí. lọ́kàn ni pé káwá gbé pé kò tẹ̀sán náà rárá tó kò sí kókó táwọn lè ṣe. kọ dókítà ní ìjọba gbèdé mi. lọ́kàn ni pé ká lọ tẹ̀sẹ̀ lè bọ̀. ẹsẹ̀ lé. mami ẹ̀wọ̀n ẹ̀dùn wò. wọ́n kọ́ mi má jẹ́ kí n rí ẹ̀ dáhùn tuntun kan má rò má rò ṣọlọ́nà tó bá a bẹ̀rẹ̀ má bá wa parí ẹ̀ àìsàn àlejò ni yóò máa lọ. ká máa tún gbé kúrò ní bàbá yìí. a máa gbé kúrò ní. kò mọ. ok ẹ jẹ́ ká. èwo lẹ́yìn náà tó ṣe báyìí mọ́ mi èwo lẹ́yìn ṣe. èwo lẹ́yìn tó lọ. àbí dájá ló gbé mọ́tò tó máa gbé àbí. máa jọ bí. jẹ́ ká má bọ̀ wá bọ̀ jẹ́ ká bí ta ni mo ṣe mi ò mọ̀ ta ni mo ṣe mi ò mọ̀ ta ló ń bínú sí mi mi ò mọ̀ o kí ló ṣẹlẹ̀ sí mi mi ò mọ̀ o ọlọ́run dákun ṣàánú mi ò rè e. dákun tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ mi ò kó ní túmọ̀ sí mi. Hey, hey, e. mama ṣe mi ò. ayé má máa ṣe mí o ayé o ló wà. dìde dìde pẹ̀lẹ́ ọmọ dáàdi ẹ mm, ó ti wọn lójú ẹ mm, ọmọ wa òkè ṣùgbọ́n mm, ọlọ́run máa gbàkóso. àmín sá. mọ́mí ẹ kọ́. wọ́n ìwà ní church sá. ara wọn ayálagbára ọlọ́run kó tó di páwọn aláfáà dé ìwọ ló máa pààkì ẹrù ẹ tó tẹ̀lé wa lọlé. ẹ̀bùn mi. báwo ah, bẹ́ẹ̀ ni ẹ̀rọ. Ah, mo lọ sílé yín. <laughs> no sir mi lè fi dáàdì mi sílẹ̀. My daddy, i know you love your dad so much hmm? but the daddy bá ń wo ẹ̀wọ́ mo ṣe wọlé ni mo ti rí lójú ẹ̀ sick To wọ́n bá tó rẹ báyìí wàá compound situation ni ẹ o máa ní láti tẹ̀lé wa lọ́lẹ̀. babalájọ ẹ gẹ̀ẹ́tẹ̀ mi lè lọ lẹ́yìn ṣé ẹ expect máa gbélé babalájọ ni Me le gbélé yín uncle Jacob alájọ Me le gbélé yín you heard me right. what did you say? èsì bọ̀dá jẹ́ kọ̀ bàlá ọ̀nà. Oh. ṣùtọ́ ṣé mo jọ bàbá lájọ lójú ẹ àbí mo jọ bàbá do I look like bàbá to you do I look like bàbá to you èmi ni alájọ situation yìí ló sọ mi dá lájọ I'm a graduate pè mí bàbá lájọ mọ́. I'm sorry. I'm sorry. wọ́n dẹ̀ sọ pé ọwọ́ tó bá tilẹ̀ lè ṣòro yálò ẹni tí ó bá lè gbé bọ̀ tí ó lè ṣe ìyàwó nǹkan tó bá lè mú owó wálé fún náà ló máa ṣe hmm? kò ṣe pé ní tèmi náà dùn pẹ̀lú situation tí mo wà hmm? so má pè mí ní babalájọ mọ́ hmm? ok my name is Jacob má bínú sí mi torí Ọlọ́run are you still angry with me you are still angry with me oh yeah sorry má bínú so ṣé wàá délé tẹ̀lé wa lọ sílé sìn alágídí ọmọ mi ṣègbè ọmọ yàrá lọkẹ rẹ bọta. èyí máa wọ ni yàrá mi. shut up eh. shut your mouth. olùgbèjà aráyé má bínú fi èdè nú kó fi èdè kù ṣé orí tí wọ́n ṣe wọ́n fẹnu fẹ́ra bíi àbẹ̀gbé. àfi kó fẹnu fẹ́ra o àfi kí Jacob aláyọ̀ kó fẹnu fẹ́ ara. bẹ́ẹ̀ni olùgbèjà aráyé tẹ̀lé wọn á wà pẹ̀lú ẹ̀. kí n tẹ̀lé wọn kí n tẹ̀lé wọn àbí ó dà mo ti gbọ́ màá tẹ̀lé. Jacob Alájọ kì í ṣàǹsì. ayé o àánú mọ́nà. mọ́mì ẹ máa ṣe sùúrù díẹ̀díẹ̀ ẹ máa ṣe sùúrù pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ sí wa a ti lọ mú rèmí lẹ́kún látà náà in fact èmi àti ìyàwó mi la jọ lọ mu. sọ pé ó ṣẹlẹ̀. wọ́n ní ayé òfin tiwa ó yẹ ká ti lọ mú rẹ̀mí lẹ́kún ààbò. wọ́n ní ayé òfin tiwa kí wàá lọ ní ká ṣe. nǹkan tán insinuate ni pé ká máa gbọ́ràn lọ. ẹlẹ́dàá mi ò ní jẹ́ àwọn ò ní kú ikú kọ̀ọ̀kan bí kò ṣe yíyẹ ní agbára ọlọ́run. ẹgbàá wo ló lọ bítọ̀ la. mo tẹ̀ ti get dress ṣé nítorí ẹ̀ ló ṣe wá look the ọ̀bá ọmọ ṣe rọ̀ o ní ìtẹ̀ let me just go and get my bag.

omi tó wà lọ́wọ́ yín tẹ bá ti fi pa lára kẹ̀dẹ̀ kún sí lẹ́nu ara òun lẹ́rẹ́dẹ̀ ara òun ní nímọ́ ẹ sàràbó lògùn ṣe ní kẹsà àmọ́ ìyàwó ẹ gbọ́ o ẹ tún ti sinmi sára jù gbogbo abiyamọ ló máa ń tọ́jú ọmọ wọn ìtò débà yóò yẹ kó débà ẹ ralé ayé gbé fún àwọn ọmọ yín ni o torí jọ mi ẹ ti máa máa sáré ẹ̀ lẹ́díẹ̀díẹ̀ ìjọ gbẹ́rẹ́ ìjọ abáwọn rúbọ ìjọba wọn ó ti yé yín náà mi ò ní gbogbo ẹgbẹgbẹ inú sọ̀rọ̀. mi ìsinmi sára mi ìsinmi sára nítorí òbá fọwọ́n fún fẹ́ǹsì kì í ẹ wo bàbá jẹ́ kí tètè máa lọ ẹ ṣe gan ẹ ṣe o. ọlọ́run tó pọ̀ nípa àti agbára wá ṣẹ́ ogun ayé mi wá ṣẹ́ ogun ayé ọkọ mi ọlọ́run wá ṣàánú fún mi wá ṣàánú fún ọkọ mi níbi kí tó bá wà wá ṣàánú fún wa ọlọ́run bá wá ṣàánú fún wa àdúrà ló nífẹ̀ẹ́ òhàyè ohun tó bá rú ni lójú a máa ń fi lólúwa lọ́wọ́ àdúrà ló lè ṣohun gbogbo òye àdúrà. ó lè kúrò ní ẹni o dọ̀la kó dùn bí oyin lórí àdúrà ni o àti gbàgbọ́ àwòrán kò sóhun tó lè lójú olúwa tí kò ní dẹ̀rọ̀ òwe alọ́ba bá mi tàn mọ́lẹ̀ o tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ mi o dákun tọmọlẹ̀ sí jẹ́ kí n rájẹ jẹun ọlọ́run òye. èrè lóbìnrin jẹ́ lábọ́jà o fi bá ṣiṣẹ́ o kí n jèrè iṣẹ́ o. máa ṣe mí.

La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. Ne olmuş anasını? Johnny ti mi? Wà ní bọ́bàtà kò sẹ́nu ìlú ní ìlú fojú sunkún. ní faragbá wẹ̀ mi ní rògùn ìbànújẹ́ wọn ní bọ́bàtà òfòsẹ́lẹ̀ ọ̀nà mi ọmọ ò ní kú lọ́mi lójú ọmọ ló máa gbẹ̀yìn mímì ní fi ọwọ́ mi sìnkú ọmọ. ọ̀daràn kí ni egun gbèrè stop jọ wọ́n ṣe pé fún ọ ni stop máa fọ ẹlẹ́bù kí ni. Ah, kí ni gan. kí ni ti gbé ni o ní làkàrà ara ni ọpọlọ tiẹ lọ ni jọkun ṣe orí ṣe wọ́n fi ṣe pé fún ọ ni ìwọ yìí ló jẹ sùn lóru ó tún dọ̀sán oorun gangan gangan nínú oorun burúkú yìí ó tún sì ń ṣe oúnjẹ àwọn bí àwọn èjò wọ́n fi ṣe ọ ni ah. ìkànnì dálẹ̀ tó ti jà ríran tán yìí ó tún ti ń délẹ̀ kejì lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ̀jẹ̀ kan ṣépè fún ọ. Ah, kí ni gan wọ́n jà lọ́rùn kò kan ayé o ẹ̀tọ́ tèmi ni kò fún mi. ẹ̀tọ́ wèrè wo ló ń wá kàkì. Ah, mo fẹ́ kó ṣí gbà mí kó fọ́ kó tún wá la. wàhálà tó bá sọ ma máa gbá ẹ létí ṣọ́ọ̀ṣẹ́ pé àfò ah, lọ kí ni mo dán o kí ni mo ṣe orí ẹ wàhálà orí ẹ yìí ah. fi kí ni dẹkùn. ṣe ní three hours torí pé tí bá ṣe kúrò nílé báyìí màá kọ́ fẹ́ dé ọ̀dọ̀ ìyá kúdí tí bá kù lọ́dọ̀ ìyá kúdí màá dé ọ̀dọ̀ ìyá lẹ́kan then màá tún fẹ́ dọ̀dọ̀ bàbá pákó àtàná ló ti ń pè mí lẹ̀ pé mo gbọ́dọ̀ tètè dé kí n lè fún òun lówó. so ẹ má wọ three hours time màá dọ̀dọ̀ yín ẹ má wọ. àwọn yòókì fi owó ṣeré.

all right all right. kí ló Ah. Ah. ah ah ah you? Ah, hey, hey, hey, hey àkìlélẹ̀ ìpọ́nlélẹ̀ yìí. padà jẹ gbèsè mo padà jẹ gbèsè. ẹni tí mo yà sí ẹni tí mo yà sí ẹni tí mo yà sí ayé ọlọ́run ni ṣe wọlé olúwa. kó máa ṣe jáde fún mi kó máa dorí àbúrò ṣebí tí kò bá fẹ́ jowó ṣebí yẹn kọ́ méjì ló máa jẹ ló tó wà ló jẹ. Báwo! bámbárí ń bọ̀ ẹni tí ò lálábàárò tó ń ṣe bí ẹni jẹun tẹ́lẹ̀ ẹ̀fọn. ọmọdé ò mẹ́la ó lóun mẹ́la gàtàgàtà ó wá na olùgbèjà aráyé <laughs> wọ́n á fẹnu fẹ́ra bí àbẹ̀wò. ẹ wo bó ṣe ń sunkún ẹnu ẹkún ẹ̀ ò tẹ̀ ẹ̀ dá olùgbèjà aráyé ìwọ ni má bẹ dákun fi èdè nu ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àdúró tì mí ẹ kú gbogbo ìgbà á bára wa ṣe pẹ́ pẹ́ pẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتق لما سبق ناصر والعاقب العاقب والعالي العاقب بسنك وعلى آله كم قدر من كلاهي العظيم اللهم صل على أغلق والعاتق لما سبق ناصر والعاقب العاقب والعالي العاقب بسنك وعلى آله كم قدر من كلاهي العظيم Tajima mamulka tilima, udrika la tilima, sobakana soda kula wala ila kastaki wala aliya kan kadura mikla ilazim. اللهم صل على سيدنا محمد وسلم واترك ولا سلم سبقنا صلاك بلاك ولا لله حق مسكين وعلى عليك قد رمك الى عزيم سيدنا محمد وسلم واترك ولا سلم sàlámà lè kú ìyá wa eh, àwọn aláàjì ni ọmọ gbogbo wa tá à ń ṣàdàwà fún mi rí pé ṣe mọ ibi tó wà. ọ̀dọ̀ àbúrò yẹ́ ìlú wa. àwọn aláàjì wa ní ibikíbi tí wọ́n bá wà kẹ́ ẹ̀ bá wọn mú wá. Eh, eh, ẹjọ tí bá ti mú wá ara àbẹ́ àyà. lọ́la nọ́bí ọmọ ọmọ kò ní sí láburú. kí sáà ti mú wá. ẹ mú wá ẹ ṣe ara àbẹ́ dẹ̀ máa yá. ara àyà kò ní sí kọ́kọ́ tí ó ṣe ẹ ṣe kí a o. سيد الله لما تلما وذلك ولا تلما سبعك نوصل لك بلاك ولا لله مستقيم ولا عليك قد أمدنا إلى زمين تاني مش ميومو تاني مش ميومو تالام بينو سيمي ميومو kí ló ṣẹlẹ̀ sí. ọlọ́run dákun ṣàánú mi òye dákun tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ mi ò kó ní túmọ̀ sí mi. Máma ṣe mí o lòkú ayé. Máma ṣe mí o lòkú ayé o ọlọ́run ọba. Ọ̀rẹ́. hallelujah arábìnrin Fikáyọ̀ àdúrà ẹ ti gbà olúwa ní òtúbọ àdúrà ẹ ibi tí ọkọ ẹ wà máa lọ síbẹ̀ tààràtà báyìí ara ẹ tó bá máa débẹ̀ nínú àlàáfíà ló máa bá Jésù gbàdúrà ẹ Jésù ló wà tí kò ní jẹ̀rọ òwe. alọ́ba bá mi tàn mọ́lẹ̀ o tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ mi o dákun tàn mọ́lẹ̀ sí jẹ́ kí n rájẹ́ jẹun ọlọ́run òwe. láìláìlàláì. tán kí lè fi kàn kí lè fi kàn. àwùsùbílà mi lè ṣe tó ń ra jim. olùgbèjì aráyé ni mí mo máa wá ń gba ọrẹ lórí òkè èpè arábìnrin Fitáyọ̀ ó jẹ́ olóore mi ìgbàkúgbà tí bá ti wá gba ọrẹ lórí òkè èpè ó máa ń ṣe mí lóore àmọ́ arákùnrin ó máa ń bà ló ń kí mi fún ṣé mo ṣubú ni. o ṣubú o. sọ̀rọ̀ náà ṣé mo ní láti béèrè lọ́wọ́ yẹn pé bolo ti ń bọ̀ kó tó sọ fún mi tó ti ń bọ̀ ni. o mọ̀ pé mo ti ń ṣàdúrà látọjọ́ yìí so ìgbà tí mo wá parí ẹ̀ mo wá lọ ṣe sàárà ni. wọ́n ń ṣàdúrà látijọ́ yìí ìgbà tó wá ṣe tó lọ ṣe sàárà ẹ̀. nǹkan tí mo lọ ṣe nìyẹn. o dẹ̀ rò pé yẹ kó sọ fún mi kó tó jáde lọ ṣe anything. dáhùn náà ṣó rò pé mo gọ̀ sórí mi ò pé ni wọ́n máa fi mílẹ̀ sínú ilé yìí òun wá ọkùnrin lọ òun lọ ń bọ́kùnrin ta òun wá sọ fún mi pé òun lọ ń ṣe sàárà kan. mi ì lọ bọ́kùnrin mi ì lọ bọ́kùnrin. mo lọ bọ́kùnrin ṣé tó bá lọ bọ́kùnrin wàá dénú ilé wàá lè lanu àti sọ fún bọ́kùnrin lọ bá tàbí. Jídé Jídé Jídé sàárà mo lọ ṣe Jídé let this relationship work ṣàánú mi. okay tí relationship bá máa work n sìn mo gbọ́dọ̀ ṣe bí ọ̀dẹ̀ fún ẹ mo gbọ́dọ̀ yọ̀dẹ̀ àbí. Jídé you have to trust me please Jídé hmm. is love is trust jọ. you understand ẹ torí beauty ẹ yìí ló ń jọ ẹ lójú tàbí màá nù ẹ débi pé tọ́wọ̀n èèyàn ẹ tó bá rí ẹ èmi tútù bẹ̀rẹ̀ wèrè ní mí tàbí má wò ó. olùbùkún fún gbogbo ọmọ aráyé tó ń ṣoore lórí òkè ìpẹ́. ire gbogbo kó máa bá wọn. ẹ má bínú pé mo pè pàdé pàjáwìrì ẹ̀gbin kan ló ta lé mi lórí òkè ìpẹ́. ẹ̀gbin àìgbọ́dọ̀ kákòkò lórí ilé kó jẹ́ ká mọ iyẹ̀kẹ́ tó gbélé dúró. fàdánọlẹ̀ gbàgà ká mọ iye wújù tó máa yọ ńlẹ̀. túṣu désàlẹ̀ kò kí káwọn ọbí náà ti ń wù kò tó. olùbùkún aráyé ti ṣoore fún gbogbo adáyé mi ṣáàwò. olóore kan wà tí mo máa ń pàdé tí bá lọ gbọrẹ lórí òkè ìpẹ. ire gbogbo kó máa bá a. àmọ́ inú ìbànújẹ́ ló wà tínú rẹ̀ bá dùn láàárọ̀ tó bá dalẹ̀ ọkọ rẹ̀ yóò bàánú jẹ́ ó máa lù ú ni. kí ló wáá fẹ́ já a ṣe. èmi ò bá ní kí a gbé olùgbèjà dìde nítorí bí mo ṣe ń wo arábìnrin náà ó ti fẹ́ra kù. ẹ ká gbé olùgbèjà láyé dìde kó lọ kó sí inú rẹ̀ kó bí i lọ́mọ tó bá tó àkókò láti fìyà jọkọ rẹ̀ á fi ìyà jẹ bàbá rẹ̀ fúnra ara rẹ̀ a ò sì ní fílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. mo fi ọwọ́ sí i. àṣẹ gùn. àṣẹ gùn. èmi ni ẹ̀mí tó gbénu rẹ̀ mí lẹ́kún láti jẹ bàbá rẹ̀ níyà. mo pa láṣẹ kó jáde lára arábìnrin yìí. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar alhamdulilah alhamdulilah alhamdulilah alhamdulilah alhamdulilah. mami jẹ ọmọ mi. èrè lóbìnrin àbájá tí n bá ṣiṣẹ́ o kí n jèrè iṣẹ́ o. Hmm? Yes, maybe apple or pineapple. mi ò rò pé màá lè continue journey. gbogbo ẹ ti wà fully occupied fully occupied. No, wait, wait, wait. Why you wait, stop it? Kò sí ọkọ nu bùtù. Mo tó bá ń gbẹ́gbẹ́ fojú ara yín rí. Kò sí wàhálà. Sir. Oh. Okay. Yeah! Yeah! Lẹ́yìn ìgbà tẹ̀tí lórí ayé nílòkulò, o wá gbé màá yẹn sí lẹ́bù tí èjì ò gbé mọ́, o wá kú sí ẹ lórí. Ọmọ kan tó ṣe àmàmà pẹ̀, màmá pẹ̀, màmá pẹ̀, ṣé mo pààyàn ni? Màá pẹ̀ tí ká máa lọ jọ. Ọ̀rọ̀ fún mi ló kọ̀ sílẹ̀ nínú boot. tọ́tì tọ́tì tọ́tì tọ́tì. bíbọ̀ tó mọ̀ pé wọ́n kìlọ̀ fún ẹ. bíbọ̀ wọ́n kìlọ̀ fún ẹ bíbọ̀ wọ́n kìlọ̀ fún ẹ wọ́n kìlọ̀ fún ẹ. à ń pè é lọ́sibí báyìí náà i didn't do so many guests wa but i am so busy.